kúrónìkà kínní orí kẹrìnlélógún ǹjẹ́ bí a ti pín àwọn ọmọ aróònì nìwọ̀nyí àwọn ọmọ aróònì nadabu àti abihu eliasari àti itamari ṣùgbọ́n nadabu àti abihu kú ṣáájú bàbá wọn wọn kò sì lé ọmọ nítorí náà ni eliasari àti itamari fi ṣiṣẹ́ àlùfáà dáfídì sì pín wọn àti sadoku nínú àwọn ọmọ eliasari àti ahimeleki nínú àwọn ọmọ itamari gẹ́gẹ́ bí iṣẹ́ wọn nínú ìsìn wọn a sì rí àwọn ọkùnrin tí ó ń ṣe olórí nínú àwọn ọmọ eliasari ju ti inú àwọn ọmọ itamari lọ báyìí lia sì pín wọn nínú àwọn ọmọ eliasari ọkùnrin mẹ́rìndínlógún li ó ń ṣe olórí ní ilé bàbá wọn àti mẹ́jọ nínú àwọn ọmọ itamari gẹ́gẹ́ bí ilé bàbá wọn báyìí lia fi ìṣẹ́kèké pín wọn irú kan mọ́ èkejì pẹ̀lú nítorí àwọn olórí ibi mímọ́ àti olórí ti ọlọ́run wà nínú àwọn ọmọ Eliasari àti nínú àwọn ọmọ Itamari àti Shemaiah ọmọ Natanaeli akọ̀wé ọ̀kan nínú àwọn ọmọ Léfi kọ́ wọn níwájú ọba àti àwọn olórí àti Sadoku alufa àti Ahimeleki ọmọ Abiatari àti níwájú olórí àwọn baba àwọn àlùfáà àti àwọn ọmọ léèfì a ilé baba kan fún eliasari a sì mú ọ̀kan fún itamari ǹjẹ́ ìṣẹ́ kèké ìkíní jáde fún jehoiaribu èkejì fún jedahaya ẹ̀kẹta fún arimu ẹ̀kẹrin fún seorimu ẹ̀karùn fún malkija ẹ̀kẹfà fún mijamini èkeje fún akosi ẹ̀kẹjọ fún abijah ẹ̀kẹsàn fún Jeshua ẹ̀kẹwàá fún Shekaniah ẹ̀kọkànlá fún Eliashibu ẹ̀kejìlá fún Jakimu ẹ̀kẹtàlá fún Upa ẹ̀kẹrìnlá fún Jesebeabu ẹ̀kẹẹ̀dógún fún Bilga ẹ̀kẹrìndínlógún fún Imeri ẹ̀kẹtàdínlógún fún Eshiri ẹ̀kejìdínlógún fún Afisesi ẹ̀kọkàndínlógún fún Petaiah ogún fún Jesekeli ẹ̀kọkànlélógún fún jákínì èkejìlélógún fún gúmúlì ẹ̀kẹtàlélógún fún delahaya ẹ̀kẹrìnlélógún fún masaya wọ̀nyí ní ìtò wọn ní ìsìn wọn láti lọ sínú ilé olúwa gẹ́gẹ́ bí ìṣe wọn nípa ọwọ́ aróòní bàbá wọn bí olúwa ọlọ́run israẹli ti pàṣẹ fún un ìyókù àwọn ọmọ léfì nìwọ̀nyí nínú àwọn amúráàmù ṣúbáìlì nínú àwọn ọmọ ṣúbáìlì jehudaya nípa ti rehabiah nínú àwọn ọmọ rehabiah ìkíní ishaya nínú àwọn ọmọ ishari shalomoti nínú àwọn ọmọ shalomoti jahati àwọn ọmọ ibroni jeraya ìkíní amaraya ìkejì jahasieli eketa jahamamu ekeri àwọn ọmọ Usieli, mika àwọn ọmọ mika shamiri arákùnrin mika ni ishaya nínú àwọn ọmọ ishaya sekaraya àwọn ọmọ merari ní mali àti mushi àwọn ọmọ jasaya benu àwọn ọmọ merari nípa jasaya benu àti shohamu àti sakuri àti ibri láti ọ̀dọ̀ mali ní eliasari ti wá ẹni tí kò lé ọmọkùnrin nípa ti kishi ọmọ kishi ní jerameeli àwọn ọmọ mushi pẹ̀lú Maali àti ederi àti gerimoti wọ̀nyí lé àwọn ọmọ léfì nípa ilé bàbá wọn àwọn wọ̀nyí pẹ̀lú ṣẹ́kèké gẹ́gẹ́ bí àwọn arákùnrin wọn àwọn ọmọ arónì níwájú dáfídì ọba àti sádókù àti ahimeleki àti àwọn olórí àwọn baba àwọn àlùfáà àti ọmọ léfì olórí àwọn baba gẹ́gẹ́ bí àbúrò rẹ̀